ṣé torí ọ̀rọ̀ láàrin ló yẹ dá mi dúró ṣó ní nǹkan mi tó ṣe fẹ́ sọ ni àbúrò mi. ṣé kò tó torí ni. kò ń ṣe pé mi ò lè fẹ́ ọmọ tá à ń sọ yìí ẹ bọ èèyàn tí mi ò like débi pé màá lọ. I told you to leave this guy I love you, deep down my heart but Fọlárin did not love you. As you can see I'm busy before you come and meet me jọ ṣé mo lè máa lọ. bàbá Fọlárin ìfẹ́ tí mo ní sí ẹ mi ní sọ́kùnrin kọ. ṣòrí kọ́ kó owó lé ẹ lórí mi ò lè fẹ́ so don't stress yourself.